بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نتسواج أنه قطر الندى لجمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله so, àti sọ جوازم المضارع هذا نواسب المضارع واليوم إن شاء الله تعالى مع جوازم المضارع àwọn ìhun tó máa fún mọ̀dọ́rẹ̀ قال المؤلف رحمه الله تعالى ويجزم أيضا بلم نحو لم يلد ولم يولد طيب ويجزم a máa fún mọ̀dọ́rìn òní jásámù pẹ̀lú lam bí àpẹẹrẹ lamyelit wọn lamyolad lamyelit wọn lamyolad lam ọjọ́ harfu nafiyin àbí harfu jasmin wa nafiyin wa qalbin yelid mọ̀bìnrin àlàsùkún yelid ń kí ni ọ mọ̀jìzùn bìlá وعلامة جزمه السكون السكون واو يجا واو العطف عبيقه بي واو العطف لام ينا يجين روبا سوطا فوقه ولما نحو لما يقضي لما يقضي ما أمر لما لما ينا من جواز المضارع min jawazimi al-mudari' òun ní ara fi jazmo ni òun náà sì máa ń ṣe nafyu ṣùgbọ́n nafyu istiqbal òun ní tẹ̀ kẹ̀ẹ̀sì tí ìdè títí dìsí kẹ̀ẹ̀dé dìsí lámà yaqdi ma amara èèyàn ò sì tí ì ṣe ohun tọ́lọ̀ ń pa aláṣẹ lámà yẹn ẹ̀sọ̀ iná àrùfù jazm abẹ́ẹ̀kọ́ yẹ́kìdì yẹn sọ pé majzum bi lámà wà alamatu jazmihi hasbù ẹ́ hasbù kí ni ọ al-akhir sọ wọ́n ní bákan náà nínú àwọn jawazimu al-mudari wa billam wala àtọ̀làbìyàtà yìí láà àtọ́lábí ìwọ̀n tí wọ́n gbà lérò pẹ̀lú láà ọ̀n ni láà ànàhíyà láà ànàhíyà èyí tó máa fi ń kọ̀ fún yẹn nípa nǹkan láà ànàhíyà tàbí ẹ̀sìn já sí báyìí ok láàmù làkọ́kọ́ láàmù yẹn wọ́n pè láàmù l'amọ̀ láàmù l'amọ̀ so láàmù l'amọ̀ láàmù àṣẹ sọ̀wọ́lá àtọ́làbí yàtá ìní àti lá àdínàhíyà ẹ má jẹ́ agbáàgbé pé àlàámùrù kìsmáni a ní tọ́làbùlìfẹ́ìl wọ̀káfùlìfẹ́ìl wíwá kíyàn ṣe nǹkan wọ̀tọ́làbùlìkáfì ánìlfẹ́ìl àti kíyàn rí kwẹ́sì fún kíyàn stọ́ọ̀pù àti ṣe nǹkan ìkíní kejì wọn náà tọ́lá bòdì wọ́n lè dáàlì kàkọ́ọ̀lá alìmọ̀álì wọ̀lá wọ̀lá àtọ́lá bí yàtá yìí ni tó yẹ pé méjèèjì a máa fi ń béèrè fún nǹkan ni bí àpẹẹrẹ lèyọ́n fèk tó sáàtì mí sáàtì yìí lèyọ́n fèk ẹ pẹ̀lú àmì ẹni kí ni o lámùlẹ̀ amúrùmọ̀bí ní alàlùkẹ́sì لا محل له ينفق يجب مجزوم بالله وعلامة جزمه السكون بكنا ليقضي ها آه. ليقضي نعم، طيب. ليقضي قوي طيب، عداجو ها قوي طيب، عداجو لام الأمر يعني. سيقضي كلا فعل مضارع مجزوم باللام وعلى مجزمه حذف الآخر lẹ́yìn náà lọ́rọ̀ máa dẹ́rọ sí látó ṣírík lókùnmọ̀ sọ bẹ́ẹ̀ fọmọ rẹ̀ ya bunayya látó ṣírík billah hmm, má fi nǹkan mí ìkéjì ọlọ́wọ́n bá nù jọsí látó ṣírík áfẹ́nikẹ́ni lá annahiya lá annahiya ها مبني على السكون لا محل له من العراق ثم تسبق يوم عليك فعل مضارع مجزوم بالله وعلى جزمه السكون ثم قوله هذا ثم قوله سبحانه وتعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا تؤاخذنا أتل تؤاخذنا فعل مضارع مجزوم بالله وعلامة جد السكون أبو ديبا ذا وفاعله ضمير مستتر ها وجوبا تقديره أنت نو أبدا دلام باوي أنت نا وانجا كنو ضمير متصل مبني على السكون في محل النصب مفعول به àbíkẹ́ sí mọ̀fún lè lọ́dọ̀ sí látọ̀ àkídìnà ọlọ́run má gbà wá mú ọ ọ̀bánà látọ̀ àkídìnà ìnàfìnà àó àtànà àhà ẹ má gbà bíbọ́ sí rọ́bù yẹn bẹ́yàn ọ̀fà ìlú ثم نا ضمير متصل مبني على السكون في محل نصب مفعول به وكأن المؤلف رحمه الله قسم الجوازم إلى قسمين قسم تجزم فعلا واحدا وقد تكلمنا عنه ثم الجزء الآخر وهو قسم يجزم فعلين ويجزم ويقال لفعل الأول فعل الشرط والفعل الثاني جواب الشرط أو جزاؤه ويجزم فعلين وهناك بعض الجوازم التي تجزم فعلين بإن in izma ayu aida anna ayyana mata mahma mahma wa man ma haisu ma emide emide esadu a lè wá nǹkan kọ̀ọ̀kan wí fún wọn díẹ̀ díẹ̀ èèyàn ó jẹ́ ṣàrù ìgbìmọ̀ òun lè ayu aina àwọn lè túmọ̀ sáfù anẹ́ òun náà lè túmọ̀ rẹ̀ ńgbà mi ayana o lè túmọ̀ sáfù mọ́ta na lè túmọ̀ sáfù mahama shart man mọ́ntẹ̀ awon lè túmọ̀ sharp bákan náà lè lè ákìl wàmá òun náà lè túmọ̀ sharp لغير عاقل حيثما نالتما ظرف آي أبي ما به ظرف مكان àìsùnmọ́ agilis má sọ sórí fún ọ náà kí ló ń ṣe ẹ́ sórí wo ló ń sọ fún ọ ọwọ́ wo kàbíra bó ti wá fọ́ lẹ́rẹ́ tí ń gbọ́ sórí yẹn àìsùnmọ́ ààyè yóò tó lè ṣe kí ni ọ bí àpẹẹrẹ ìyẹ́ṣà yóò tó tọ́rọ̀ ń bá fẹ́ amúyín kò láyé ẹ̀ bá wúlò ọ̀yẹ́tì bí kọ́lùkìn ọlọ́run tún mú àwọn ẹ̀dá mi wà tó yàtọ̀ sẹ́yìn táwọn máa wúlò ní wọn ìyẹ́ṣá ọ̀pọ̀ ẹni kí ni òfin lè ṣáù mọ̀jìsú mọ́ aláwọn tó jẹ́ sùkúrò ní yóò hé bẹ́ bẹ̀lọ́ parí sí òun jẹ́ jawabu ṣáù mọ̀jìsú lòun náà جوازا تقديره هو هم يوانجا ضمير متصل مبني على السكون في محل النصب مفعول به من èyí tà ń lò fún ákìl ẹni tó nílà káì bí irọ́ ọ̀rọ̀ bá dẹ́ta tó sọ wípé man ya'mal su'an yujza bihi máa sọ̀rọ̀ sókè àfáà man ya'mal su'an ẹni ọba sá ìdá yóò jì záadé àsàn ẹlẹ́sìn rẹ̀. ìyá àgbà yẹn yẹ kí ẹ tílò ṣàrù majizum bisokun ìráyè wà lábọ́tì yẹn yóò jì zá ẹ pé òun náà ní jawabu ṣàrù majizum ẹlẹ́yìí wà lámọ́tò gbélé wọn àlámọ́tò jasmin yìí hasbo alikínú al-akhir tí a mọ̀ pé alif maksura láti parẹ́ mẹ́ so èyí tó jẹ́ lè rẹ́rẹ́ àkìl ọba dẹ́dà ni máa na ń sá min ayatin aunu siha láti ìgbẹ̀kọ́ ìrìn minha aunu siha máa na ń sá àní parẹ́ tàbí ká sọ pé ìwọ̀n tá a bá parẹ́ tí wọn yóò tá a bá parẹ́ ẹjá rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n yóò a bá parẹ́ eh, nínú àyà àwọn ló ń sì hà kí ni túnmọ̀ ló ń sì hà jàmá ah síbẹ̀ àwọn ló ń sì hà ọ̀yẹ̀kẹ́ ní ajá tẹ́ẹ̀dì gbogbo máwọn ọmọ yìí àwọn ní òhò tó ń lọ yẹn kájà máa gbó wọn gidi ọ̀yẹ̀ká ní ajá kẹta máa fi ṣe ọ̀nà bíbáyìí. àwọn hà kí ni túmọ̀ rẹ̀ gbígbàgbélẹ̀ máa ń dàpọ̀ ẹ̀ gbọ́ ayà yẹn rí. ẹ̀rí lọ́wọ́ tó fún yírí ṣe kẹ̀ẹ̀sì kí ó débẹ̀ yẹn wà láyọ̀ níwájú ìtẹ́ pè ní ọ̀nà òsì ha ṣùgbọ́n irú eléyìí nìsín ánsà àní bìmọ́nà àkàrà mọ̀ọ́nà ń sá min áyàtì ìwọ̀n yóò tá a bá parẹ́ nínú àyà a ó ló ń sì ha àbá a sì tètè mú wá a ó lọ akéwò ha àbá a sì lọ lára fún náà ti bí xeyìrì mí ha àwọn èyí tó lóore jù lọ wá àbírú rẹ̀ ọdún wọn mọ̀ ṣe tún a látara ansa a wọ́n wá sí nǹkan níkà tó ń pè ní al-ishal al-ishal wọ́n fúyẹ́ hamza yẹn wọ́n á sọ ọ́ di bíi kéèyàn wí ansa yóò sí lẹ́bí ń pè nígbàgbé ṣùgbọ́n èyí tó yìí náà ewu yẹn náà gbọ́dọ̀ níwájú àbá gbà á lágbè rẹ̀ nítorí kọ́ bá dẹ́dà sọ pé sànù kò rí òkàfàlà àtàzà illa ma Allah èyí tọ́lọ́run bá dẹ̀ sì gbà nẹ́bì lágbìyàn ọlọ́run fẹ́ parẹ́ kì í náà lọ pé kí ní ẹ̀wọ̀n ọ̀dà padà sínú kẹrọ art àwọn sọ wípé ìpìnlẹ̀ méjèèjì ló nítumọ̀ àwọn tí ó dó lórí ọ̀nà àkèrè ha èyí tá a lọ lára wọn á wà àtàwọn táwọn ó do lórí pé àbá gbà lágbé ẹ̀ nítorí pé àfẹ́kọ́ wà náà lọ́kọ̀ án la sì gbà lágbé sáà nẹ́bí máa ń gbàgbé bẹ́ẹ̀ ni nígbàgbé àdámọ́ torí ìyẹn ni ẹ̀rìpọ̀ sọ fáwọn sọ̀hábà ń jọ tó gbàgbé kírun jọ kan ọ̀nà ìnáwó àná ẹ̀bá ṣàrò ansa wàlíkùmù sàlám wa rahmatullahi wa ìyìn náà máa ń gbàgbé bẹ́ẹ̀ ìyìn náà sì máa ń gbàgbé wọ́n bá ti gbàgbé ẹ̀pà kíyèsí mi. Bilkis níjọ́ kẹ́nìkan ka Al-Qur'an. Òjíṣẹ́ Ọlọ́run wa gbọ́. Ó ní ohun tẹ́lẹ̀ yìí ń ka ó ti rẹ́ mi létí ayá báyìí báyìí báyìí. Àfáwọn náà lè gbàgbé pẹ̀ ládàmọ́. Ṣùgbọ́n èyí tẹ́yìn lọ sí yẹn ló burú jù èyí tẹ́yìn hákùrán tẹ́ ń gbàgbé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́nu kó sínú ẹ̀. A rí mọ àwọn olùmọ̀ tí wọ́n pè lẹ́ṣẹ̀ ńlá ẹ̀rú sì ń bà mí kẹ́ má wà nínú àwọn tá ànábì tí lọ́ọ́ fẹjọ́ yín sun ọlọ́run kéèsì yìí ti wà ńlẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà báyìí. ọ̀kọ́lá rasúlù inna qawmi ittakhadhu ọ̀kọ́lá rasúlù inna qawmi ittakhadhu hadha al tó àìpó fílẹ̀ kìí ṣe pé wọn náà gbaṣẹ́ bíi tèmi ṣẹ̀dá wa tí ò jẹun ráyè sí mọ̀rọ́jà dáadáa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà yín sì máa rántí àwọn díẹ̀ díẹ̀ o. wọ́n kẹ́gbàgbé pẹ̀lú pọ́ńdọ̀ tẹ fóònù òun ni òjò ọmọ mọ́ òun wo fíìmù òun ṣeré káàkiri òjò òjò ọmọ àtẹjọ́ ọgbú tó ń rò káàkiri ẹjọ́ ẹjọ́ wẹ́wẹ́ ìwọ mọ́sẹ̀ wá ń ilé kéèsì lókù kan máa palẹ̀mọ́ rẹ̀ lẹ́ so nípa bẹ́ẹ̀ máa nẹ́ńsàk yẹn kí lápẹ́ o wọ́n yìí lò shout majzum aláwọ̀ tó jásù ní asukun abẹ́kọ̀ min ayati àwọn nùnsìhà lẹ́yìn àwọn nùnsìhà bóò láti fẹ́ ìrọ́bìnrin yẹn pẹ̀lú jawabu shout majzum wa alamatu jazmihi hasful akhir abẹ́ rí fún ha ìgbẹ̀yìn rẹ̀ dánù ha ti mẹ́mẹ́ ẹ̀mọ̀ fún olùbí ní abẹ́ ẹ̀kọ́ ọya iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú ọ̀yùsánmọ̀lẹ̀ awwal sharfan alákọ̀ọ́kọ́ a máa pẹ̀lú ní sharf fẹ́yìn ló sharf wasani jawaban a máa pẹ̀lú ẹ̀kejì ní jawabu sharf wa jazaa ọya wa idlam yuslih lèmọ̀ṣàrá ti rẹ̀ àdáàsì kòrínà kòrínà bèlìfáì ó ní tí ò bá tí ò bá ṣe dáadáa pẹ̀lú pé kí rin sẹ́yìn ọ papọ̀ mọ́ kátó tẹ̀lera wọn pẹ̀lú gbogbo àwọn èyí tá ń tò yìí ìyẹn ni pé ààrin mú wá ní fìlì ohun tí ọ̀jẹ̀jà wàá bù òdì kòrínà bèlìfáì á fàájì wọ́n fẹ́ kẹ́ gbálàyé nì dáadáa ṣùgbọ́n fa ta bá ṣe gbogbo rọ́ọ̀bù tá a fẹ́ ṣe tán sí mọ̀hálì jazmi látọ̀tọ̀ wa tí ń ṣe jàwábù ṣàrùtì ẹ̀dìgẹ́sì wàlìjúmú látòtẹ́ máa ń wí ní ọyẹ̀ já sáyẹ̀rẹ̀ wò wà ń yẹ mú sàṣkà bí فهو على كل شيء قدير قل وإن يمسك يمسك فعل الشرط عباغة مجزوم بالسكون عباغة وفعله ضمير مستتر جوازا تقديره هو ẹ má gbàgbé òjúbá جوازا àtẹ́mí jàwázà ولا nìkan so tọ́lọ̀un bá gbá ẹmú pẹ̀lú rere fahuwa ala kulli shay'in qadir ẹ̀rì pé jùmúlà lélẹ̀ mbọ̀lẹ́ ti rí mùdọ́rù kẹ̀kẹ́ ní ogun takai fahuwa ọlọ́run yẹn o adálèsè lórí ohun gbogbo ni ọyẹ ìjà yanjú ẹ̀lẹ́ مبني على الكنو على الفتح في محل الرفع المبتدع بكرة المبتدع مبتدع ni a má dára yín láàmú ọ̀dírú ni kábàrù rẹ̀ aláàkùnlì ṣe yín kẹrù pọ̀mọ́ lásán ni ẹ wá sọ pé wàlì jùmlẹ̀tú mínàlì mubtada wàlì kábàrù sí mahalli jazimi kábàrì abẹ́ sí mahalli jazimi جوابي شرطي في محل جواب جملة نقطة جواب شرط وجملة مبتدا والخبر جملة من المبتدا والخبر في محل ايه رأى ايه ميكالين عمليه تعلق عنك كده كان متعلق ايه فاهم فلو ده tàbákí ó débi àmà sọ ó súnmọ́ káàkiri alágbára lọ tàbá débi ọ̀rọ̀ huruf yọ tààrà ọ̀tà alákọ̀ ni kò ní ṣe láti ibi tó ti bẹ̀ nípa húwà jawabu sharti so mo fẹ́ kẹ gbọ́n tó wíyé pé ẹ̀rọ àwọn òbẹ́ mo ti kó bẹ́ so mo fẹ́ kẹ tó wíyé pé tí ẹ má kù mọ̀ tí jawabu sharti yẹn ìdá alámúyẹ́kùn fẹ́ ìlànà mọ̀tọ́ rẹ̀ àti tẹ́ẹ̀bí gbọ́ mi àwàlíkùn sàlámù ọ̀kátọ̀ ẹ̀rà jàwàbù sharp ìdá ìlàmìyẹ́kùn fẹ́ìlà mọ̀dọ̀rí àn kúrìnà bìkínìọ bìlfà tẹ́ẹ̀bí gbọ́ mi wọ́n fi fàásì láti ẹ̀bá ti sì mọ̀dọ̀rẹ̀ irú ẹ̀lẹ́ ìta ti wà لأن هذه الجملة ليس كنيو ليس فعلة ها مضارعة ولذلك قلنا جوابه بالفعل مربط يبين هنا أو بإذا الفجائية àbíkẹ̀lú ìdà àlìfùjà ìyà kí ni wọ́n pè ní ìdà إذا ìyà òun ni ẹgbọ́ bí ọ̀rọ̀ ọba dẹ́ra tó ní wà ń tusibhum sayyi'atun bima qaddamat aydihim idahum yaqnatun ó ní bẹ́ẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ àbí tàà bá ló fà ká lo ìdá ìdá ẹ̀ náà lè dó fún jàwá bùsáàrù wà ń tusibhum sayyi'ah táìdá bá fọwọ́ bà wọ́n bima qaddamat aydihim pẹ̀lú ohun tí wọ́n fọwọ́ ara wọn ṣe ìdáhùn jàwábù ni ẹ ìdáhùn yaqnatun ìdá yẹn ó pè ní ìdá àlìfùjà ìjà ó ti gbé kọ rẹ̀ ìdá àlìfùjà ìjà ìjà ìdá òjijì òjijì náà ń pè ní fùjà ì tó ọwọ́ àpè hum yẹn ní damiru munfasil mabni ala kini o ala sukun fi mahalli kini o rọ́fọ́yì ẹ má dára yín láàmú fi mahalli rọ́fọ́yì ilmubtada يكن تونن قف ولا تشرب فعل مضارع مرفوع وعلامة رفعه ثبوت النون ثبوت النون كن واني فاعل له الوا عليكم àlèwáwò tẹ́kẹ̀ẹ́ ṣe wáwò ní fáìlù rẹ̀ àlèwáwò ní fáìlù rẹ̀ sọ ẹwà sọ ikú alìjúmùlá tún ní alfẹ́lì wàlfààìl fi mahalli rọ́fẹ́ ìkábárì almubtada ti ṣe hum tàà pé hum yẹ mubtada mọ̀ pé fún yákùnà tún yẹ jùmùlá fàílìyà yákùnà tún jùmùlá tún ẹwà sọ ikú alìjúmùlá من إذا ها والمبتدا وخبره في محل كنيو في محل في محل جزم جوابي تاريخيو بس يعني so جواب الشق ó yẹ já bẹ̀rẹ̀ orúkọ fún ṣe méje tá ní faslun faslun ìpín kan tó rẹ̀ o alismu afẹ́ mẹ́nu báwọn tó ń pè ní náà orúkọ wọ́n ní laribani méjì ni wọ́n Nẹ́kẹ̀rọ̀tún. A ní nẹ́kẹ̀rà. Wàhúwà máa ṣáà fi jínsí mọ̀júdin. Ó ní ohun tó ń pè ní nẹ́kẹ̀rà yẹn, òun ni ohun tó common. Common ni níbi ìrìn kan tí ń bẹ àrọ́jọ́lé. Ní ká sọ rọ́jọ́ló, gbogbo ẹni ọkùnrin ní jẹ́ rọ́jọ́ló. Mo bá ní wá ládùn, ẹni ọmọ ló lè yọjú. Mo wá rọmọ kan, gbogbo bá rí àwọn ọmọ bí mẹ́wàá wọn yọ wá wọn, àgbàtẹ́ ah, ní wá ládùn ọ̀tọ́ ọmọ tí ó lè wá. àwòmọ̀kọ̀dàrín kàṣàmùsìn àbí ìtò ṣe wípé ìyàní àfinẹ́kìrà pamọ́ sínú rẹ̀ ẹ́ mọ̀kádàrú nínú bí ṣàmùsìn. nẹ́kìrà kan pamọ́ sínú rẹ̀ níbẹ̀ kọ́ àlèkòrùn ní nẹ́kìrà tẹ́ ẹ̀ mọ̀rún ní ṣùgbọ́n nẹ́kà pamọ́ sí nínú almuhim ìrìn kan ní orúkọ ní nẹ́kà sókè rẹ̀ ọ̀hun ni ohun tó ṣe wípé tọ́ bá fálì fún ọláàmù sí tọ́ bá ti yọ ó ti di nẹ́kà àwọn tó ń pè nẹ́kà nìyí ó ti yé nìsí tọ́ bá fálì fún ọláàmù sí tọ́ bá yọ báyìí yóò sì dágbáyé wọ́n ń pè nẹ́kà nìyí wọ́n wá ní wọ́n ń pè kíníkẹ́ ní máa rí fà wàyíyá mẹ́fà làwọn jẹ́ alákọ̀ọ́kọ́ nù mẹ́fà yẹn ni domir arọ́pò orúkọ pronoun. wàhúwà máa dálà àlà mùtàkàlìmí. òun ni mo ti ń tọ́ka sí èmi ni ń sọ̀rọ̀. àwọn mọ̀kọ́ ọ̀tọ̀ bí. àbí ìwọ là ń bá sọ̀rọ̀. àwògọ́ ìbí. àbí òun là ń sọ̀rọ̀ ń parẹ̀ òun ni third person. wàhúwà ìmọ̀ mùsítẹ́tìrù. domiru yẹn tún ni ó pọ́sibù kọjá domiru mùsítẹ́tìrù tá à ń ṣe jàwáza òjú balẹ̀ nìkan kàlùmọ̀kọ́dàrí wòjò bá ní irú ìta kádàrà rẹ̀ wòjò bá ní a máa kádàrà òun wòjò bá ní bí àpẹẹrẹ àkúmù nẹ̀kúmù sẹ́mọ̀ pé ń tẹnumọ́ fún yín àkúmù a sọ pé fẹ́yìn lùmọ̀dọ́ rẹ̀ mọ̀rùfọ́ wà lámọ̀tọ́rọ̀ fàáyé àdọ́mọ̀tò mẹ̀kúmọ̀ ẹjá wí wọn náà kí ní kan alójú fẹ́ìlú mọ̀dárí mọ̀rọ̀fọ́ wàlámọ́tọ́rọ̀fọ́ ìhé àdọ́mọ̀tún àzọ̀hírọ̀tọ̀ aláàfẹ́ wọ̀fà ìlòrú dọ̀mírù mọ̀sẹ́fẹ̀rọ wòjò bá ń tẹ̀sí bí rùhú náhánù àhánẹ̀tún ni ọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọ sọ pẹ̀lú àtánẹ̀ rẹ̀ ánẹ̀kọ̀ ànẹ́ni àójà wà zan àbí ìtúnṣe pé ó yẹ jùúsù a lè mú arúgbó orúkọ ta fi pamọ́ yẹn wá nìtumọ̀ rẹ̀ bí zaidun yẹ̀kúmù zaidun yẹ̀kúmù zaidun jẹ́ mùtádà yẹ̀kúmù ń jẹ́ kíní jumlatu fìlíyà tó jẹ́ kábàrù ọyá yẹ̀kúmù fún ìlú mùdọ́rẹ́ mọ́rùn-ún wà ọ̀fáìlò dọ̀míru mọ̀sẹ́fìrì jàwázá tẹ̀fìdìrù ọlọ́run ọjọ́ ọgbádùn ní kẹ́ǹkún tẹ̀lé mi lásán a ó bá rìzún àbí dọ̀míru tó fojú hàn tààrí sójú dáadáa báyìí tẹwárí dọ̀míru tó fojú hàn tààrí sójú wàhúwà máa ń so ìmọ̀ mọ̀tẹ́sì lónìí ó lè jẹ́ mọ̀tẹ́sì bẹ́ẹ̀ ta kúmù tí ń bẹ bí kúmùtù ni tẹ́ẹ̀ ti gbọ́ mi dọ̀míru mùtẹ́sílò ni ni kúmùtù dọ̀rọ́bùtù àkálítù zahabutu dọ̀míru mùtẹ́sì òun ló ń pè ní attached pronoun kí ni mo ti pè attached pronoun ẹ̀hẹ̀n pronoun tá a kí ni o tá so pọ̀ báyìí so attached wàkáàfì àkìrámẹ́ka káàfù tí ń bẹ́ bí àkìrámọ́ka yẹn àkìrámọ́ka ó ti rẹ̀ àkìrámọ́ka lọ irú èyí tí ordinary president máa ń wí fúnra wọn àkìrámọ́ka lọ àkìrámọ́ka lọ ó ti rí àkìrámọ́ka káàfù yẹn dọ̀ mírù ni o ẹjá gbìyànjú sí ọ̀rọ̀ bù ní káwò bá ṣe ṣe àkìrámọ́ kí ló máa rí ọ̀bùnẹ́yọ́. لا محل له من الإعراب وفاعله ضمير مستتر ṣé wùjú bá dàbí jàwázá jàwázá ń tẹ̀kìdírù húwà ọya alìkáfù wà nǹkan mọ̀bíníyọ alàlìkíní o alàlìfàtì fí ma hálì nẹ́sìbí mọ̀kọ́lù bí ìmọ̀gbẹ́ gẹ̀ẹ́tẹ̀ ó ni wà háà ń bí gùlámì ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòun náà bá ṣe sọ rọ́ọ̀bù tòkè kọ́ bá jẹ́ gùlámù ẹ pé gùlámù ní mọ́dọ̀ háù yẹn jẹ́ dọ̀míru mùtẹ́sílú mọ̀bìnú aládùn fi màhálì járí mùdọ́fì ilé abẹ́ẹ̀kọ́ àwọn mú ń fàṣìlò ẹ 12 ni wọ́n ẹwà bá ń pa 12 méjìlá òun ni twelve méjìlá ni wọ́n o méjìlá. twelve méjìlá òun ni wọ́n o. sọ bá a ṣe máa ń tò tí òfin ní dàrú mọ́ lọ́wọ́. Thank you. Bá ṣe máa ń tọ́jú òfin ní dàrúmọ lọ́wọ́, òun ni kan sọ pé ọ̀sẹ̀ báyìí mutakallim. Àwọn nǹkan tó yẹnjú bí òun, òun ni kí ni kó mútù. Àti kó múná, ìyàwó ẹ lè sọ pé kúmtù ìwọ náà dẹ̀ lè sọ pé kúmtù gbogbo wa àtọkùnrin àtọbìnrin aléwì wàá tún sọ wípé mo ká àtọ̀ ọwọ́ a sọ wípé kómútà kómútì kómútù mọ́. قومة قومة tọ́lákà márùn lọ ẹ̀kọ́ jẹ́ àbídọ́dọ̀ yíò pé márùn àrí kó mú tà òdìdé lọ́kùnrin kó mú tí òdìdé lóbìnrin kó mú túnmà méjèèjì lọ́kùnrin lóbìnrin dìde kó mú tún gbogbo yíyán kó mú tún nà ọgbọ́ ẹ̀yìn obì ẹ̀dìdé ó tún bọ́ sí kẹta gọ́ọ̀yì o sì kọ́ọ̀mà kọ́ọ̀mà ìyàwó rẹ̀ dìde kọ́ọ̀mà kọ́ọ̀mà ta kọ́ọ̀mù kọ́mùnà sọ́rọ̀ àwọn eléyìí bọ́ọ̀lọ́sẹ̀ ká ó sì wọ́n èwọ́ ní so ọ̀dà ìjà mú kámú kọ́mọ́ tẹ́wà mẹ́yọ̀ kan bí eléyìí five lòun náà gbọ́dọ̀ jẹ́ ọmọ ajẹ́ twelve torí ìwọ̀n tá a gbà lérò bí eléyìí alẹ́fù yìí lásán náà tó ti ń sì akànwé ọwọ́ àti ìyàwó rẹ̀ lákàpákọ̀ ó ti bẹ́ẹ̀ kọ́mọ̀ kọ́mọ́ two ó dìde lọ́kùnrin ó dìde lóbìnrin kọ́mọ́ àwọn méjì dìde tí wọ́n sún lé àwọn ìyàwó ẹ̀ méjèèjì dìde lọ́dún yẹn sọ ọmú gbogbo wọn dìde àti kómìnà ah. sọ báà ni ẹ̀ṣẹ̀ rí nìyà ókè sáwọn ìyàwó rẹ̀ tó dìde ló ń palẹ́rin ah. ní mo wọ́n dìde lọ ó ní àwọn ọmọ ń fàṣì lónìí ọya àwọn ọmọ ń fàṣì lónìí àbẹ́yìn tó jẹ́ kí ni o separate pronoun ọyẹ wí kí ń separate Ah, tó separate ẹ̀ nìyẹn wọ́n separate ẹ̀ mú fásìlò so aláàkọ́ nìyẹn mọ̀tẹ́sìn so mú fásìl ọmọ pé ọmọ pé arabic teacher ni mí àbọ̀ ọmọ bẹ́ ọba mọ́ lọ mọ́ ọ ní síjọba ń sanwó fún mi sí nìyẹn o gbogbo ìta bá tẹ́wọ́ tó mú fásitì ló ń bí kí ni ánì ó tún tó bó ṣe tó lẹ́ẹ̀kan ọ̀tí ìgbà ánà èmi náhánù àwa ìyàwó ẹlẹ́ yìí tó ti ń sì wọ́n náà dẹ̀sì lè wí àti gbogbo wa ẹlẹ́yìn náà mú ká kọ́ òun ní sínú níwà ẹ́ǹtà ọmọ ẹ́ǹtà lásán wá ẹ́ǹtà ẹ́ǹtì bákanáà àǹtúmà bákanáà àǹtọ́m àti kí ni ọ ẹ̀ níbí náà ní ẹ̀bá tí ń gòkè àgbà ìkọkúkọ máa ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ̀kan lọ́dí ẹ́ tó third person márùn báyìí ni ọmọ àtò ní òfin nídàrúmọ lọ́wọ́ tó bá dìgbà tó fẹ́ lò tó di hùmá hùm hùnà ọ̀tí rí bẹ́ẹ̀ tó gbogbo wọn yẹ pátá márífà ni wọ́n márífà ni wọ́n ó ní wọ̀lá fásùlá ọya wọ̀lá fásùlá mọ́ àìmùká nílùwọ́sù ó ní jẹ́ sọ fún ọ ò gbọ́dọ̀ pín tó dẹ̀ rọrùn fún ọ láti dàápọ̀ إلا في نحو إلا في نحو الهاء من سلنيه سلنيه irú bẹ̀yẹ̀ ọ̀gbọ́dọ̀ pín ọwá sí sálí ní èyáwù wọ̀lá fásilà èèyàn ọ̀gbọ́dọ̀ yá máa ìmùká nílè wá sílè tó sì rọni lọ́rùn láti dàápọ̀ ọwá tí wọ́n kó mú fásilù jọ ní kójọ tó wí àkìrámùtù hù ó ti rí bẹ́ẹ̀ tó rọrọ̀ mí lọ́rùn láti kójọ kí lè tí mo fẹ́ máa dára mí láàmú ó ti gẹ́ẹ̀dì bẹ́ẹ̀ irú ilé náà ní sàwá ní sálíníhì sálíníhì bí mí rẹ̀ kọ́ wá sọ pọ́ wàá yà báyìí tó ṣe sálíníhì ìyáhù kí ní tó ń darẹ̀ láàmú fàdí sálí ní hú tọ́padà di ìyáhù má sì rẹ̀ wọ́n àlá sọ pé sálí níhì di mí léèrè rẹ̀ di mọ̀rìjù hìyà lọ́dí ẹ́ di mọ̀rìjù hìyà wọ̀dọ̀ náà ń kàwú wọ̀kúntàhú fìrìjìhàn sáàlì ní ìdí mọ̀rìjò hìyà kí ló ń pè ní mọ̀rìjò òun ni tí ó tẹ̀sùn ọ̀tọ́ ọ̀zọ̀nà ń túkàwú mo lérò wọ́ sí wọ̀kúntàhú fìrìjìhàn àwọn èèyàn tó rinlẹ̀ tẹ́wọ̀ wípé tẹ́bá ní zọ̀nà ń túkà ó tó á sọ pé kàwú torí pé mẹ́ta ó ti di mẹ́ta dọ̀nẹ́ntú dọ̀míru kà ìwọ ó tún ní hu ọ̀kúntù hu mo jẹ́ ọ̀kúntà hu ọjẹ́ bó ṣe jẹ́ bóhùn yẹn ṣe jẹ́ lọ́jẹ́ lèrùjáàn ọ láwọn yẹn pẹ̀lú ìwọ̀n tó tẹ̀sán agbóhìm wọ́n tó sàfẹ́ sọ fún wa ni pé tábà lè dà á pọ̀ tí wọ́n gbọ́ yé tọ́rọ̀ ogbodò mírù yẹn jọ rọ́jọ́ má sọ pé ó yà so thumma fi ad-dars uh, uh, al-muqbil nuwasil min baqiyati uh, al-ma'rifa a ti mú ẹyọ kan nínú mẹ́fà yẹn a tẹ̀síwájú bí àwọn márùn-ún tó kù insha Allah subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa